وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واهجر عقله من لساني يفقه قولي إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم وعلى الله فليتوكل المؤمنون ليس في أداء كفر الله تدوى ọba tí ó ń ṣorí ọ̀rọ̀ ìjẹ́ra mẹ́rù rẹ̀ lórí rẹ̀ àìdá ẹni tó mọ̀ ni àbẹni tó mọ̀ inú ìdẹ̀rẹ̀ tó ṣe fún wa kẹ́rẹ́dì dúró bàbá òdodo òní wípé ó ń fi kẹrẹ kó wá dárú pàtàkì jùlọ ní oṣù táwọ̀ yìí abẹ́nú àrùn ẹ̀ ọlọ́run ìkẹ́ náà mọ̀ ló dágbó lórí ìwọ ọlọ́run tí wọ́n kàn dáadáa bá tán mọ́ ìwà fóònù kẹrẹ ọlọ́run ọ̀la ìpínlẹ̀jì rẹ̀ gbogbo ìwáwọ̀ ọ̀sẹ̀ wa síwájú ọba aláàrin ọ̀rọ̀ bọ́ọ̀lù yìí ní sọ̀lẹ̀ ẹtí nínú òun ọ̀rọ̀ ìyẹ̀lẹ̀ àti náfìlà àwọn omi ni nínú àwẹ̀ ni àwọn omi sọ̀dà kọ́tì ìtàtọ̀ wà àwùbáyé ìlọ̀kùn nínú sàárà yìí tó tọ́rọ ẹ̀yàn ni àdéhùn tó jẹ́ àṣegbọ́rẹ́ ọba alámọ́ṣà ìgbà lọ́wọ́ wọn lọ́kùnrin àwọn tọ́lá yẹ́kù kí àlékù lọ́pàá lẹ́wọ̀ Muhammad àwọn ará ilé rẹ̀ ọ̀rọ̀ fọ̀hálà àti gbogbo àwọn ẹrú tí wọ́n jọ́sìn tí wọ́n tọ̀ lójú pọ̀ òṣìṣẹ́ ọlọ́run sáré kí á mọ̀ fi dé abẹ́bà aláṣùwàhánà wà tààlà àtẹ̀mí àti ọgbọ̀rọ̀ ọlọ́run kẹta àyà 159 ibẹ̀ láti dìde lẹ́yìn lẹ́gbà tí àwọn aṣòrànà wọ́ta ara tàbá tó fi ó ń sàlàyé àwọn pàtàkì àlámà yìí nínú ètò ayé báwo nínú kábàámà lórí àwọn ìgbésẹ̀ tó bá ń gbé nínú tí ò ní múyàn kábàámà òun náà ni kó tí máa máa òun ni eléwọ̀ ń pè ní consultation ká consult ká tàwọn èèyàn ká jíròrò ká dámọ̀ràn láàrin àwọn èèyàn mímọ̀ bá rí ìṣẹ̀rí àti Islam nínú àwọn fundamental basic Islam ló wà òun ló pàtó jẹ́ wípé tó wà yáyẹ̀ látàájú lánàá wọ́n máa ní àwọn kan tó lọ tó wọ́n ní alòlẹ̀ hẹ́kìdì wọn ààrẹ àwọn tó jẹ́ wípé àwọn tàbí ká tó wọ́n ní alòṣúrọ́ the legislative council àwọn àyẹn ni wọ́n jíròrò wọ́n máa ṣe máa ràn lórí ọ̀rọ̀ ọ̀pọ̀ làlámọ̀lá ìlú òṣèlú ọba aláwa sọ wípé èmi àti ẹ bàbá lè mú ìgbésẹ̀ yìí inú tẹ̀lé ayé wa àdìmọ̀ kábàámọ̀ lórí ẹ̀ bàbá tí wàá fẹ́ màmá tán àtúwá ní ìlú ìta àtúgbọ̀nà ṣe lórí ẹ̀ kọjá kábàámọ̀ lóhùn ọlọ́run lófin ní fáyìí bá àjẹ́ ń ta فتوكل على الله إن الله يحب المتوكلين Oríkẹ́ Allah subhanahu wa ta'ala tó dá wa, ó lò nípẹ̀ dáadáa jùlọ ẹni tí kì í gbára lé ọgbẹ́ rẹ̀. Lójó sọ pé yuhibbu al-mutawakkilin, ẹni tó jẹ́ pọ̀ wọn ọlọ́run ni ó máa gbára lé tábátẹ̀ nàrà tán. Ìyẹn ní tó gbogbo òkúta ìtàlá gbé lẹ́yìn tàbá gbé tán ẹni tá a gbọ́dọ̀ bára lé tá a fẹ̀yìntì tá a fọkàn balẹ̀ sí aláàrẹ̀ kan ṣoṣo aláwọ̀ ní gbogbo ẹni bá lè ṣe bẹ́ẹ̀ wọ́n lóògbé fẹ̀sùn ẹ̀rú bẹ́ẹ̀ ọlọ́mọ́sà àti sínú wọn. إن ينصركم الله فلا غالب وإن يخذلكم فمن ذا الذي ينصركم من وعلى الله فليتوكل المؤمنون وما كان لنبي أن يغل ومن يخل يأت بما ضل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون torí pé tá bá ti lè gbára lọ́lọ́run níta àmọ̀ rẹ̀ tí lọ́dọ̀ rẹ̀ là ń ṣe lójó sọ wípé iye ń sùn fún wọ́ ọmọ ọba lè rìn yìí ṣe pẹ́rẹ́ bàlẹ́ rọ́ọ̀lì bàlẹ́ kò sẹ́ni tó lè borí a rí pé kìí sí pé kò sí ẹni tó lè borí bọ́lẹ́ ń sọ torí pé bàbá lẹ́yìn kan ò lè borí rẹ̀ ajẹ́pẹ̀ kan náà lágbára kò wá lò bẹ́ẹ̀ ó wá ṣe nọ́ọ̀fì òrálì bàlá rálì bàlá kù kò sí ìborí fún yín lẹ́yìn ìfẹ́ǹpẹ̀ ní jẹgàba gbogbo ti tí ìbáàrú ó ti wá mímẹ̀lẹ̀ yín àwọn mílẹ̀ jù àwọn mílẹ̀ máa lọ fún ọ́sẹ̀ kòkòrò ọ̀fẹ́ yẹn kọ́ra ló àìsàn ìdáwà ni o ẹ̀mẹ́ láàrin ìyẹn ni o tọ́lọ̀ ń bá lè ṣe ìyẹn ni pé àti gbogbo ẹni tọ́lọ̀ rọ̀ sí lára tọ́lọ̀ ń bá rọ̀ yẹn ṣe yóò wá dàbí ẹ̀ fẹ́ só ó lọ pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìtùsùn nígbà tó bá lé lé lé fún tó wọ́n sọ wọ́n ti orí rẹ̀ lé orí rẹ̀ ò lé àrùn sí ọlọ́run ló jẹ́ kí ló jẹ

bó lẹ́rù márùn tẹ́tù ti lè fún wá lẹ́yìn rẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́rù rẹ̀ lẹ́lẹ̀ tó táyàndá tí ó sàrán ṣe fún má ara tí ó lè sí bòmí wa ó dàyè sinsin lápẹ́ yóò rẹ̀ gbà torí pé kò sálárùn ṣe mí nípò mí látọ̀dọ̀ ọlọ́run lójó sọ máa yà mí pé وما النصر إلا من عند الله العزيز الحكيم ààrẹ tí ò kí ń ti wò ní ìwà àyà àti látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àlá ó ní aláìsà lọ́rùn bí káàkí àbìdà tí ọlọ́run ò tó láláràn tí fún gbogbo àwọn ẹrù rẹ̀ ni wọ́n yóò káwí fún náka bí lẹ́bí ìnà mi jù ni wọ́n fẹ́ máa dẹ́rù bẹ́ pẹ̀lú àwọn kan tí wò tó wọ́n náà ìyẹn pé tọ́lọ̀ ń bá dẹ́rù dára ẹ̀ tí ò bá ti sáwọn sí látọ̀dọ̀ àbẹ́ta lè lè borí ẹ̀ àmọ́ tó bá ilé jẹ́ pàrùn sí látọ̀dọ̀ rẹ̀ kò sẹ́ni tí ó borí rẹ̀. wà ìyá múlùkùn sára ń bẹ̀rẹ̀ bí yàwó fúrukùn ní báyìí. bí bàbá yà sọ pé abẹ́ lọ́hùn ọlọ́run èèyàn ṣe ó wá sábà ah, wá sa ẹja tó wọ́n náà ní ìgbà ọ̀nà owó bí sí ọlọ́run aláàbá kú ọ̀nà èèyàn ọ̀rọ̀ èèyàn yàtọ̀ sẹ́ni gorí ọ̀pẹ

wọ́n bẹ̀ gbára lé nǹkan ní ìtura o wá ní wàhálà ọlọ́ọ̀ì ọlọ́run ẹ gbára lé o ó nìkan wọ́lì àtàwà kẹ́lì mọ̀mìnú ẹni bá ní gbìyèlé tó ní tó ní fọkànbalẹ̀ sí a pé tí ọ̀bọ̀bọ̀ bá àwọn èèyàn tí ọ̀bọ̀rọ̀ nínú àwọn èèyàn tí wọ́n bá rí agbára kan tó dájú wọ́n ń gbára lé kányányá ní agbára ẹ̀dẹ̀ lọ fẹ́ orí pé kò sagbára sí ìfẹ́ tó lẹ́yìn agbára kan agbára bí rẹ̀ àyàfi agbára ọba lágbára ní orí rẹ̀

ẹni bá ní gbáralé ọ̀dọ́ rẹ̀ ní kó gbáralé ẹni bá dọ́rù gbàgbọ́ ajẹ́sẹ́ nínú májẹ̀ àti táàbì mo lù gbàgbọ́ òdodo ó làwọn tí wọ́n gbára lọ́lọ́ tí wọ́n nǹkan mi. ومن يخلل يأت بما ضل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ọ̀rọ̀ yìí ó dàbí pé ọ̀rọ̀ ó jọ mọ́ torí pé ọ̀rọ̀ ogun là ń ogun wa ta'ala wá fẹ́ fún ara rẹ̀ ó wá ń fi ọ̀rọ̀ ogun olóòtú bọ ogun ó sì wọn torí síra wọn torí pé kan ogun bádàrí ló bí ogun ogún náà tó bí ogún ní ìbábà sọ̀rọ̀ lórí ẹ̀lẹ́ ìyá lọ́jọ́ pàtó lẹ́kọ́ ń fi ọ̀rọ̀ yẹn kọ́ra wọn ó lọ̀rọ̀ tó wá lẹ́yìn rẹ̀ yìí pé wà máa dáàbà lè nàbì kò tọ́ fún ànẹ́bì àyíyàngbọ́n rẹ̀ káwá sọ pé ànẹ́bì jàmbá kò bá mu mẹ́ẹ̀kan kò sínú tòkì rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ìyẹn ni pé kò sínú tàdánà kò sínú tó fẹ́ lọ́wọ́ àlògúnlù ó ní ọ̀dàlẹ̀ kẹ́yìn ó dàgbà kó lo ọ̀rọ̀ ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí tàbí ẹja pè ní ó mú nǹkan tí kìí ṣẹ̀tọ́ rẹ̀ sókè àlùgùlùlù kẹ́yìn ó ti kí ni ó mú tí ìṣẹ̀tọ́ rẹ̀ kó dàgbà àwọn wa fẹ́ fún ànábì rẹ̀ lọ wípé kò tọ́ káwá sọ pé ànábì ọlọ́run ayé ẹ̀gbọ́nlá ó wá sọ pé ó dàgbà torí kí ló fi dàgbà yìí ọ̀rọ̀ kan káti ẹ̀sà ti jàmbá sọ́dọ̀ sáré sọ́dọ̀ àmẹ́lì. àwọn arúgbó júmùlà yẹn bó ṣe wá yẹn àbáfi júmùlà tó lọ́jú láwùjọ mọ́ mọ́ká kò lè jẹ́ wọ́n níyẹn nìkan bọ́lá àlò àlò kí ni túmọ̀ màdá rẹ̀ ìyẹn ni pé mọ́ká ẹ̀rẹ̀ nàbí ẹni tí mo ti pè láti nàbí ọlọ́run ìyẹn ní pé ipò tó wà ó ti ga ju ipò tẹ́yẹ̀ máa dàgbà lọ ó ga jù lọ tó tó fi yẹ nínú àpọ́nlé tọ́ba aláàmọ́ fún àlẹ́gbà Muhammad tó tó fún àbí ìyẹn ní pé kì pé owó kan rẹ̀ tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ báyìí kí ló kí ni ó wá bọ̀ ويا آدم اسكن أنت وزوجك الجنة يا يحيى خذ الكتاب بقوة ọba aláìsà nẹ́bí náà káàkiri ọba tó kiri òtọ́ sí wà oníwòye ó láǹfààní ó sọ ìyẹn ní pé the prophet anabi ti mọ ọ̀rọ̀ tí mo ń bá sọ̀rọ̀ kí ló fi jàmbá yín ṣe kí ló fi ọ̀rọ̀ ayé àìsàn tó lè tẹ̀síwájú wọ́n ní ká ní ẹyọ bàbá jẹrì níjọ ogun bádàrí fún ìdá wọ́n ṣàfẹ́kù aṣọ kan aṣọ ìmòrò aṣọ ìyẹn wọ́n díẹ̀ nínú ọ̀rọ̀ gàdáyìn mòlùbádìrì àwọn nǹkan ọ̀rọ̀ tí wọ́n kó láti bádàrí wọ́n wá sàfẹ́kù rẹ̀ wọn ò rí nínú ẹrù kan kó wálé wọ́n wá ń ọ̀rọ̀ tí wọ́n lọ ń pọ̀ lórí ẹ̀ ta ló lè má sọ yìí ta ló lè má sọ yìí ta lè má sọ yìí wọn ò wá rí ẹni sọ́lọ́rọ̀ pé ó lè mú nẹ́bí ẹ̀ tó gbẹ̀gbà wọ́ọ̀rọ̀ yìí wọ́n wá rò ẹ máa wo Allah subhanahu wa ta'ala sábà pọ́nà ló kẹ́kọ̀ọ́ láti mú tó bá mú ọ̀dọ́ta yóò ti gbà àmọ́ gẹ́gẹ́ pé aṣáájú mú nǹkan láì jẹ́ pé mú a fẹ́ mú kò sí ká tó wà ẹ̀kọ́ tó wa lórí so wọ́n wá wájú ẹ̀ ọ̀rọ̀ yẹn tí wọ́n jẹ́ pé wọn ò mọ bí wọ́n ṣe béèrè wọ́n rò pé mo mú aṣọ yẹn táàtì tí ìpín ọ̀rọ̀ ìyẹn ni pé tí ò tí ìsìn tí wọ́n kọ́ bọ̀ ó wá mú gẹ́gẹ́ bí aṣáájú ọba aláwa ní kò rọ́lá ọ̀pọ̀ ومن يقل يأت بما ضل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. a rí i pé bàbá sàfihàn kò sí sẹ́yìn ìfẹ́ fi búra lórí ẹ̀ ó lè ní kí ẹ ní bàbọ́ta fi dábúra lórí àlámẹ́rin tí má ti ń ṣe ètò tó tó ti tó lẹ́bi ní pé á ọ̀rọ̀ yìí kò lẹ́tọ̀ọ́ sí o wípé ó dá òkúkú ẹni tó sọ wípé mo mọ̀ ń pa kínní ẹni kò ní dèrò ọmọ kálukó kékeré kálukó ọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́ torí tó ní kò torí pé kiri yòó lẹ́tọ̀ọ́ sí ẹ rẹ̀ lọ yóò ní gbogbo bí kíbi tẹ́ bá mọ̀ wá lẹ́ máa wá lọ àmọ́ ìwọ ni mo sọ fún wa a gbọ́dọ̀ sọ wá kiri fi kùránì wa ìwọ ni bẹ́ẹ̀ ni ò gbé kùránì kalẹ̀ láti máa fi wá tó bá sọnù kọ́kọ́rọ́ sí táwọn èèyàn máa ń bá látara pé lágbájá ìmọ̀ wọn máa ń tó sọnù ẹ lọ́wọ́ tí bọ̀tán wọn kò lè bá gbogbo àwọn tí ẹ bá rí táwọn ń pàṣẹ lágbájá máa ń tó sọnù àdúrà káwà mi ò rántí fi tí bá padà rántí máa padà dépò yé wa buhari máa tó àdúrà dé bá sọ̀kan pẹ̀lú ìrọ̀gbọ́ ọlọ́run tó bá ti àdúrà rẹ ọba ọlọ́run àlá yóò ju ewu tí nǹkan rẹ wà fún àmọ́ tí wàá fẹ́ bí káwá lọ nìkan bàbá kan wo gíláàsì bàbá kan oníkìní kan ni gbogbo yẹn o wàhálà ni òun sọnù sí níbẹ̀ mọ̀nà àtà òrò ọ̀fẹ́ àlẹ́bí gba àbáàdà òwúwájú nàní ẹ̀bà tó rọ́rọ̀ àti alátọ̀dọ̀ kan lọ yàwó àdẹ́bọ̀ Muhammad wọ́n lànà bí ní mọ̀nà àtà òrò ọ̀fẹ́ àwòká ìrẹ̀lẹ̀ gbogbo ẹbí bá wọn gbọ́dọ̀ mọ̀ àbí alágbèbá pàtàkọ́rù ó wá gbàgbọ́ pé ah, bàbá rí na bó ti sọ náà wọ́n ti sọ wàkọ́dí kápára bí máa wù sílẹ̀ ala Muhammad irú ẹni bẹ́ẹ̀ kí tókè jìrì ó ní wà lẹ́yìn ẹ̀sìn gbogbo ẹni bá lè jàǹbá wa tó lọ sí lẹ́yìn táàbí kí ni o táàbà sí ya ti bí máa gọ́lì ayáwó mẹ́rin ọkùnrin ara rẹ̀ mú o o fún ara rẹ̀ yóò gbé wájú àlùkì àmà yóò wà léwu yóò gbé bóòlù ni o mọ́tò ni o ah, àkàrà yóò ara tó pọ̀ lọ́jọ́ ẹni tó jí níbi táwọn èèyàn ò ti ráyè rìn wọ́n wá sọ ọ̀kadà bí márùn-ún mọ́ òun ìkẹ́lẹ́ wà bí kiri torí tó gbọ́dọ̀ gbé wá láti péjọ́ yẹn ní yóò mọ̀ túnbílà sàrá yìí ẹni tó bá jí owó tó bá jí owó yẹn wọ́n pépà ní irú àtàlà gbọ́wọ́ sínú sọ́kè ìwé tó ti àánú òrù lórí báyìí kò sẹ́ni tí ó bá rù ú kò sẹ́ni tí ó bá rẹ̀ kàrù ìjọ yẹn kálukú tẹ̀sẹ̀ yá ẹgbẹ́ nu wọn tó bá lè ṣe kí ló tó bá lè gbé jọ bàbá tí wọ́n àpò rẹ̀ gbẹ́rù kàkà má dẹ́bì tí ìbáde kiri ìṣẹ̀ kan rẹ̀. àmẹ́rin yá ti bíbá àgbàlá yẹ mẹ́lìkìyàmà wọ́n tó gbé yẹ ìjàmbá tó ṣe yóò gbé wájú àgbìyàmà. ọmọ tí wọ́n fa kúlù rẹ̀ sí ما كسبت وهم لا يظلمون ثم توفى كل نفس الله ní tó bá ti dọ́ àwọn amúwá ẹ̀mí kọ̀ọ̀kan àásánlẹ̀sán tẹ̀bàbá lè rùn máa kẹfà bá tí n tó bá ṣe níṣẹ́ ẹ̀sẹ̀ tó dá àtọ̀lẹ́fẹ̀ rẹ̀ wà ń là yòó lànà àmì sàbòtì fún ẹjọ́ yẹn bẹ́yìn bá jí aṣọ ó tètè wá tú bá ń ṣe ìyáwó àkọ́sọ fún mi ń dòwe pé tẹ́lọ̀ làwọn àwọn máa ń jí aṣọ kéékèèké tẹ̀ nǹkan rẹ̀ bọ́sẹ́ ẹ̀rú wá gba àwọn àwọn akẹ́tẹ̀ tí wọ́n gbá sọ fún táwọn ò wọn mọ́ àwọn sì ti kó àwọn òsì lámìíràn báwọn fẹ́ gbé gan lápọ̀lọ̀ sọ́ra nǹkan kéékèèké báwa rò pé ẹ̀ ń kò fún náà ni àmẹ́tù sọ́nà lọ́wọ́ àrẹ̀ ó ní ẹni bá lè ṣe bẹ́ẹ̀ ya bí ó ti rẹ̀ àwọn yẹn tó wà lọ́wọ́ ẹni ni tí ó ní dá padà fún mọ́ ráàyè táwọn olùmọ́mọ́ mú wá fún wa onífẹ́ mú wá ìgbé òrí ẹ̀rí lórí ẹ̀ kí ni ráàyè ẹ kí wọ́n ẹni bẹ́ẹ̀ fi nǹkan yẹn ṣe sàárà ó wá máa retí tọ́ tó bá ti jọ́ lè kí á máa òun ò lẹ́sàn kankan yóò kẹ̀ rí nǹkan bóyá lọ lè bà bẹ́ẹ̀ bóyá ni ló sọ o bóyá ni kéde ká máa ju wa lówó kó wá máa wa lọ mọ́kà ti sàárà ń ẹ̀ ní o. yáàfi bí dị bọ́lá yọmọ àmọ́ tó lè ta ni kí wọ́n rúbẹ̀ tó ní òun mọ̀ tó bá túbá ọlọ́run máa ní òkè tètè yẹn nígbà wo lẹ́jọ́ ìyáàmà ọ̀rọ̀ yìí wá àgbẹ̀dù sọ́lọ̀ wà àlùsọ́lá ó ní gbogbo ẹni bá gbé nǹkan láyé tó jí nǹkan tí wọn ò fún náà tó bá jí nǹkan tí wọn ò fún ẹrú bẹ́ẹ̀ tó bá ti jọ́ àdájú sọ́lọ̀ láwà rẹ̀ ọ̀sọ́lá ó wá gun orí nígbà ìjọ kan ó wá dápọ̀ arákùnrin kan wọ́n pè ní lùtẹ̀bíyà lẹ́kọ̀ọ́rọ̀ arákùnrin àmọ́bìnrin lọ sí yámà láti lọ gba sọ́dá pọ̀ wá pé ẹ lọ gba sàrà wá wọ́n máa ń pè wọ́n ní sàká kọ́lẹ́tọ̀ ó wá gba sàkádé nígbà wá gba sàkádé lápèjúwe mo rò pé ó kó àwọn báàgì owó kalẹ̀ àwọn ẹran làkúnmí àwọn ìgbà bóyá kọ̀ọ̀kan wọ́n tó wá rí tó na lẹ́yìn tẹ́jẹ̀ ọ́nà afẹ́ lẹ́yìn pa ó ní wọ́n pò mí lélẹ́yìn mi ìgbà ha mo dọ́ọ̀nà pò mí ní eléyìí pa ànábì sọ́lọ́ láwà rẹ̀ wọ̀sọ́lá ó wá gòkè ó wá ní nọ́sìmbù Muhammad nìyẹ́bi ó lè yà yóò tẹ ya rẹ̀ àbí kó bàbá rẹ̀ bóyá wọ́n rẹ̀ à ní náà lọ ṣe ní àgbàgbàpọ̀ lákòólẹ̀ rẹ̀ wọ́n kó ibà ìfún wa wù àwọn tá a wá lọ jíṣẹ́ fún tó bá wù wọ́n wọ́n lè rẹ̀ kí ni ẹ̀yìn ni wọ́n bù àwa tí wọ́n rọ́pọ̀ láàṣọ pé o wọ́n kò wà ẹ wá wa lé lónìí kí yóò sì ìjọba tó ọ̀sẹ́ yóò kọ́ máa lọ́wọ́ mi tí wọ́n lọ pé ẹbí wà dà ẹ́ńbílòpù ti wà náà lẹ́yìn sálárì jẹ́ wọ́n sì ní lọ ni tó bá ti wọ́pọ̀ gba bílòpù ṣé yóò fi sẹ́yìn àjẹpọ̀ léwu àti ká jáwọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ lé ló wà àwọn òṣìṣẹ́ wọ́n ọkọ̀ máa wọ́n bá wọ́n tẹ́bàdá tí wọ́n ti tọ́wà wọ́n ti tọ́wọ́ èyí tó wà lọ́wọ́ rẹ̀ kọ́ wọ́n ti kiri wọ́n bù mí bọ̀ fẹ́lẹ̀ dúró ẹ̀ agbọ́dọ̀ sàkíyèsí rẹ̀ adẹ̀gbọ́dọ̀ gbìyànjú láti mójú wẹ̀. ṣàkó yàwó mi Allah subhanahu wa ta'ala ó ní torí pọ̀ ń rẹ̀ àmẹ́bí kò ní wájú tó ti yé lórí tí kì í rẹ̀ àyàfi kó jẹ́ nǹkan yẹn wọ́n sùn máa lọ́rùn eléyìí tó wá dẹ́rù nínú mẹ́sàn àdéhùn yẹn pé ó nípa fàyín káàdà tó bá jẹ́ làkúnmi làkúnmi tó tóbi tó tó ti ní wọ́n wà máa yóò máa wọ́ tó tọ́nà ọdún mẹ́ẹ̀ bí wọ́n ti so mọ́ náà lọ́rùn nìyẹn wọ́n náà dábì sọ́lọ̀ báyà rẹ̀ ọ̀sánlá níbi tọ́rọ̀ ìkàlá dé ó wá tẹ́wọ̀ rẹ̀ nílé jù báyìí bàbá tí gba àdìsí ní bàbá àìjù ó ní mo rí ó fún ọ̀tà ìbùtẹ́ ìyì mo rí àbíyá rẹ̀ báyìí níbi tọ́rọ̀ rẹ̀ kalẹ̀ ládé níbi tí ṣe kíni tó ń tẹ́wọ́ pé Allahumma albalaktu ọlọ́run mo jẹ́ àbí ǹjẹ́ fún wa sọ fún wọn bọ́dọ̀ kí ni ọ̀rọ̀ yìí mọ́ fún dókítà wọn brown envelope white envelope whatever táwọn yẹn máa ń pè bẹ́ẹ̀ agbọ̀dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé kò sí tí máa bí kọjá wípé tó bá jẹ́tọ̀ èyí ò ní lè mú wá ni tí èèyàn bá ti wọlé iṣẹ́ tí wọ́n bá ti ń fún tó lọ fún ìfẹ́ṣọ̀ kan àbí kankan báwọn mo brown envelope mo tún wọ́n sọ fún mi pé iṣẹ́ tó ọ̀la ṣe ò mẹ́sì wọ́n wà lọ́mú jòkó lọ́fíìsì wọ́n kó mílíkì kí tó ní mílíkì lágbára wọ́n kó fún wọ́n wà sí òsì pé ẹ̀tọ́ jẹnẹrétọ̀ olóòwò afẹ́rí sábẹ́ èsì ní ọ́fíìsì kan gbogbo tó wá wò tó ní ìwòmọ yóò fẹ́ lọ́la ìwé dà ó yá ìwé dà ẹgbẹ́ wa kára máa fáì lọ yóò máa fáì lórí tí ó wò eléyìí tó bà lẹ́yìn owó oṣù rẹ̀ yẹn o ìyá ti bí ààrẹ ọmọ ìkẹyà náà yóò mú wá jọ ìyáàmà. Tó mọ̀ tí wọ́n fà kùnú náà fi máa kásàrà wàhún náà yóò lábí. Tó mọ̀ tí wọ́n fà kùnú náà fi máa kásàrà. Òtí sáyà lè ṣe jọ ìyáàmà tọ́ba alóòrè pé fún. Ó ní ọ̀rọ̀ yìí wọ́n wa rẹ̀ tó ti dọ́dọ̀ àwọn ọmọ àtọ́. Ó ní yàwó bàkà ibà nínú ogun kan tá ní Mẹdínà náà pè ní gíní lọ́sọ̀tò Khaybar akbala mẹ́fàrin ní àfàádù Rasulullah àwọn sàbẹ́ náà fara gbá wọ́n fara ké níjọ́ yẹn níjọ́ Khaybar wọ́n kó àwọn tí wọ́n kú sójú ogun tí àbùkù wọ́n ti máa pàtàkì wọn wọ́n wọ́n kó wọn bọ̀ tọ́wọ́ tí wọ́n gbé lágbájáde àwọn sàbẹ́ wọ́n ń sẹ ìlú fún pé ààbà ojú ìṣẹ̀yìn àwọn tó kúkú ṣẹ̀yìn dínú ààbà ojú ìṣẹ̀yìn ààbà ojú ìṣẹ̀yìn ثم جاء برجل ورد أراكم كوا ورد هذا رجل شهيد ورد قلنا ولا تصدقون ẹgbọ́ kí làdá ní sọ ànájì ní ìnáwó ìnáà inú lọ́lọ́wà ẹ̀rí kàmìyàn kí túnmà tẹ́ ẹni tí ó tí sí ànájì lè dájọ́ ọ̀nà fún àwa kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe dáadáa tó ààrẹ sọ pọ́n pé lábájá ọmọ kí ni o a ní ara kàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ṣe o kò bá bìlọ sáré jẹ náà tó ti ẹ bẹ́ẹ̀ yọba ní ìwà a ní sọ ìwọ nu ìwà rẹ̀ mu a ní sọ pé lábájá báyìí ọmọ náà lábájá báyìí ọmọ bá ní ọmọ àlìjẹ náà ìlà ọ̀sùn àyàkùtù sí ọlọ́run ànábì sọ fún àgbàdé lẹ́nu kánà pé ẹni tẹ́ ń sọ yìí ọmọ anáni èmi rí pẹ́rù náà ló wà wọ́n ní torí kí ni bí búrúdà ti ń gà láàá aṣọ kan ṣoṣo ló gbé wọn náà búrúdà ti ń gà láàá aṣọ kan ṣoṣo náà ló jí tó gbé wọn náà ọ̀rọ̀ yẹn ìwáyà yóò kó tán bẹ̀wọ̀n ti ń gbọ́ lẹ́nu àáfà wa nígbà tí wọ́n ṣàlàyé àdéhìí àwọn sàádé ló gbé nǹkan tí wọ́n ṣàkíwọ́n tẹ̀ wọ́n pẹ́ sójú ogun ẹ̀sìn ni ọwá ló orí kó wà nínú náà ànábì wá rí bọ́dí language wọn pé wọn ò wá ọ̀rọ̀ yẹn ò kọ́ ò convince tó wọ́n wẹ̀rẹ̀ ànábì ní ẹ̀rọ tú ẹrù rẹ̀ ẹ̀rọ pé kí ni wà máa yẹ ń ti kò àmìnà háwà inú wa ìlà wà nìyó ẹni tí sọ̀rọ̀ fẹ́nu wọ́n sọ fún mi dòbí ló sọ fún àwọn àwọn ọmọ tó ojú dojú lọ ojú olè dojú lọ kò sí pè àti ìgbà ìkọ́mọ́ wà kó rẹ̀ lóra kù. tó ṣe bàbá tó sọ̀rọ̀ bá rọ̀ sọ̀rọ̀ tó kọjá kó wẹjú nígbà tí wọ́n lọ tú ẹrù rẹ̀ wọ́n bá aṣọ yẹn bẹ̀. mo ti káwó kéwù pé áà gbogbo wàhálà tó ṣe yìí ẹwọ́ tí ò bá rí ó wá sọ̀rọ̀ rẹ̀ dọ́mọ náà nítorí kí ni o nítorí aṣọ náà. أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير الله سبحانه وتعالى ó ní àyè fún ra wọn o àwọn wọn ni àwọn tó ń ṣe nǹkan wọn nítorí ìwà àwọn ọlọ́run ábàmẹ́lẹ̀ dábàá rìdùwánù lọ́wọ́ ẹni tí ń tó wá

níbi tí ò yẹ kí wọ́n ti ṣe health sector ẹ̀bà bẹ̀ health sector ní sábí sàánú yàn ààrẹ rẹ̀ ẹ̀dí mú kóòpù lọ́wọ́ kò ní amú kóòpù kóòpù tẹ́bi ya rí ọmọ tuntun tẹ́ bá bí ọ̀pù ní amú kóòpù lọ́wọ́ látòjú ẹni o gbogbo tí ò yẹ kí wọ́n béèrè tábàlá gba kóòpù wọ́n gba sampú wọ́n gba kíníkẹ́ gìtọ́ wọ́n gba gbogbo rẹ̀ tábàlá lọ táwọn ọ̀nà pé

ẹni tí kọkọrọ tọ́ wà lọ́wọ́ rẹ̀ kò mọ̀ sí wọn ò dá tọ̀ òfù wọn ò dárú rúùfù mo ní ajẹ́ wípé àwọn nǹkan fẹ́, àná àti lẹ́sẹ̀ ẹ̀ma ti rìn náà nù wọn tó bá ti ẹ̀wà rìn àwọn òkè tí ò ọmọ ni tí ó ó ló bá jáde

wọ́n máa gbé owó kan láwọn establishment kọ̀ọ̀kan ẹbí àwọn èèyàn pé owó kíní ó yẹ ká lè bìyàn náà sábàrí tó yẹn jẹ́ ẹgbẹ́ mú náà bónọ́ọ̀sì ni ìgbà wọ́n sọ bónọ́ọ̀sì mu àtàkọ̀lọ̀ mọ́bi tó gbà wá a sì gba pps náà lẹ́gí ni o ipps náà ní sanwó ń sìn ìjọba ìjọba owó tí ò tó ńlá ní tó lè gbé ní wọn náà wọ́n máa wá àwùjá àná wọ́n bí ìsàlùmẹ̀ṣì ó burú níbi bẹ́ẹ̀ ń parí ọ̀rọ̀ ẹ̀ sí ọlọ́pàá láàánú wa ó tún wá ṣe náà. hum darajatun 'inda Allah wallahu basirun bima ya'malun. hum darajatun 'inda Allah ẹwà Allah subhanahu wa ta'ala.

mímá àrínú kálukú náà ló ní kò tó wà lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn rò pé lónìí òun pọ̀lọpọ̀ pé ó ti fẹ́ ìjọba tí ó mẹ́ta pẹ̀lú oṣù rẹ̀ ẹgbẹ́ dábìjọ yóò kọ́lé mẹ́ta ó sì bímọ mẹ́rin àwọn mẹ́rin sì lọ yunifásitì ọgbọ́n ó wá gbà tó yẹ pé bẹ́ẹ̀ má ti wá débi iṣẹ́ wọn ò ní tí wọ́n kọ̀kọ́ kọ́yàn ọjà bí òkè mẹ́ta lè bẹ́ẹ̀ òun yóò ṣe rìtáyà tó rí dáadáa lórí eléyìí àti rìtáyà fún aláti túbà o wọ̀wọ́ àǹfààní wà bọ̀ aláǹfààní àti kíni láti túbà rẹ̀ bàbá wa kan ọlọ́pàá dáadáa bàbá àwọn ni wọ́n sọ àṣírí tí mo sọ fún wa ìfún mi ìbàdàn ni wọ́n wà torí pé mo tíróòmù nìbàdàn ọwọ́ máa ń sàlékún dáadáa wọn wọ́n tún jẹ́ àná mi nígbà tá tíróòmù mi tán wọ́n tún fún mi lọ́mọ máa bu ìjà láìsí ọlọ́mọ ayé àti rẹ̀ kàǹtà alábọ̀ ọwọ́ ọba aláàmọ tí mo fẹ́ mú bẹ́ẹ̀ tó tó ní ìdó nìbàdàn ọlọ́mọ sàlámì kẹ́ هم درجات عند الله والله بصير بما يعملون لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إذ بعث فيهم رسولا من أنفسهم hi haa akhe m m m m m m waahụaaaeụụrụa e a a torí pé bàbá yẹn wà nú ẹni tó lápá bí mo ṣe fẹ́ aláìsí ó wá mú bí ọmọ yóò wá sọ pé àbá wá james sọ tó mẹ́mẹ́ fún ọ water works làwọn fi rìtáyà pé òṣìṣẹ́ ìjọba ọ̀ní gbogbo lẹ́kùn tó bá wà kémi àti onídọ̀dọ̀kọ ọ̀nà wo ni ó gbà tí ó fi kọ́lé mẹ́ta àbí mẹ́rin wọ́n ní táwọn ti rìtáyà àwọn ọ̀rọ̀ àkọjá bítúùsì àwọn sì máa máa ṣègbà lóòrùn rẹ̀ ilé kẹsọ sáàǹtì nínú bá a bá wá lówó mi táwọn lè ná kò kọjá owó tí àwọn ẹ̀gbọ́n àbábúrò bá gun àwọn májèké ẹ̀kọ́ kan tọba ló ti tẹ́ ìjọba tí ń tẹ́ǹjì mọ́tò lónìí lọ́la ẹnu wájú ẹ̀dára àti tí wọ́n tún bá. tó wọ́n dé ìyàwó lóòótọ́ ọ̀rá ni mo lè fowó tí mò ń gbà bàbá ní owó retirement tán fún àwọn ní ìsìn ẹni tí wọ́n sọ ọ̀tí wà láyé olówó retirement tán fún àwọn owó mọ́tò ni wọ́n fún àwọn àti máa jẹun máa lè ni mọ́tò àti máa lè kí ni bàbá ní kò tó tọ́ ọmọ táwọn lọ gbà wọ́n kàn tó tẹ̀sán wípé àbá mo fẹ́ lọ gbowó sáàmà jẹun mo fẹ́ lọ gbà wá. tó ti ìjọ́ kejì náà wọ́n sọ pé ẹwọ̀n bàbá rà á ti eléyìí tó kù àmì ọlọ́run láti lo oṣù kàn tọ́lọ́ kan ọlọ́run. ti sẹ́jọba gbogbo ayọ̀rọ̀ àǹtí sẹ́yìn owó lẹ́wà lẹ́kùn tó wọlé tí ó máa ra mọ́tò three four million. nígbà tí nàìjíríà bẹ lórí ojúgun tó dáa ni wọ́n gbọ́ mọ́tò òṣìṣẹ́ ìjọba mọ́tò tíjọba lè fóònù tẹ ìjọba kò fẹ́mi lè gùn mọ́tì àtẹ̀yí tí kálukú wọn gbọ́n wá rí pé kò ní rọ wọ́n tún fi báyìí ṣéǹjì rẹ̀ ó ti lè jẹ́ pé ọmọ òṣìṣẹ́ ni ó máa là fún agbẹ́sẹ́ àgbàtẹ́sẹ́ ni ó máa là lé lọ́wọ́ pé irú mọ́tò táwọn fẹ́ gùn ní alábòsí ni àwọn áùsì wá ń là ọ̀gá wọn lọ́wọ́ pé mọ́tò táwọn kí ni o táwọn fẹ́ gùn ní

òun lọ́ba tí wọ́n gbẹ̀sán lọ́wọ́ ẹ̀ kò wá nílò bẹ́ẹ̀ ó wá lọ bàṣírùn ní àyàmọ́rin gbogbo tí wọ́n ṣe mò ń wò wọ́n báyìí ni mò ń wò wọ́n kò pamọ́ sí mi bàṣírùn pé n tó bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ̀ pa sánà bá lọ. máa dọ́gbọ́n bàṣírùn mò ń wọ̀ ẹ̀ tó rán rí wa tó bá rò post match olówó ẹ̀ bàṣírùn ní àyàmọ́rin ó tí wọ́n ṣe wíṣẹ́ لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل وإن كانوا من قبل لفي ضلال مبين صلى الله عليه وسلم إكاء ضلالهم قم ضلال ومحمد آية, آية لقد من الله على المؤمنين الله نفعت مع mo ti ṣèjẹra tó pọ̀ fáwọn àwa máa wo kí ni ìbáṣe tí ń bẹ láàrin ayá àdáyàtà kàtàjú bà sí ó lè wà yàmẹ̀lú làkọ́dé mẹ́rin náà ìtumọ̀ ni pé ọ̀rọ̀ yẹn le àtẹni tí wùlà tàwa tà ń gbọ́ ó tóbi lára wa àyà wa gbọ́ pẹ̀pẹ̀ ìyẹn ni pé kò sẹ́ni ó lè ṣe lẹ́yìn fún wa ìjẹ̀rẹ̀ lọ́lọ́run ti ṣe tí ò bá sọ lẹ́yìn fún wa táàbá mọ̀ táà gbọ́ lẹ́nu ànẹ́bì bóòlù àbá ti gbọ́ bóòlù ọ̀rọ̀ wa ò bá ṣe járí sí kálukú wa máa wá mi pé àṣeyọrí sí i báríkà wọn kò sí tó dáàbì yọ yóò jìn kò sí tó dẹ́kí báríkà wọn ọdọ́ mẹ́ta wọn ń gbà yọ ọba aláàánú torí kẹ́bàbà àwọn abábẹ́ lọ kẹ́bàbà àbábẹ́ pàdé mi làkọ́tí máa ń lọ wọ́ọ̀rù alẹ́ mọ̀mìnì ló jẹ́ kí n kò jíṣẹ́ tí mo rán wọ́n fi ṣe ìdẹ̀ra lẹ́yìn lórí irú òjíṣẹ́ yẹn nínú táwọn sàbẹ̀ lè dé lórí ọ̀rọ̀ accountability àti transparency ó bẹ̀ lágbára àti ìfẹ́ rí inú àtọ́lẹ̀ṣẹ̀wẹ̀ lẹ́yìn wọn àbá díẹ̀ díẹ̀ tó bá fẹ́ jọ wọn ó má lọ bàbà tó àgbò kíkà sọ̀rọ̀ yẹn fún arí àlàárí bọ́tò káàdì wọ́n ló wà lórí mẹ́bà níjọ́ kan inú rẹ̀ sì ń kùn bí mo lọ kí mo lọ kí ni wọ́n máa kùn táwọn èèyàn sì máa gbọ́ wípé inú ní àwọn tí wọ́n bára wọn rí kẹ́yìn tó bá wọn rí báwọn náà ti gbọdọ̀ jẹ́ nù wọ́n lọ dárí àwùjọ òní máa bára rí gbogbo ẹtì ra mọ́tò bẹ́ẹ̀ ẹtú ba lóun ní ìní tó fi ilé wọlé ẹtú bẹ́ẹ̀ nílé nìbàdàn tí wọ́n mú ilé kọ́ńtrátì nìbàdàn tẹ́ gbowó rẹ̀ ní àdúgbò rẹ̀ bá àbáwá rẹ̀ ni tí ó bára rí mú àbátan ìsúnmọ́ wa ó yẹ káwọn náà lè bára wa rí irú yẹn làwọn ọmọ òun ní wọ́n ní ọkàn ànásòlàwárà ẹ̀mí tí wọ́n ń bá wọn wí ó máa wọ́n ń bá rẹ̀ wí nígbà tí ikùn rẹ̀ ń kùn ó ní àtògárògèrò amúlámiyògárògèrò ó mà ó kún ó ṣe ti ẹni láàṣẹ̀ṣìbà òun ní jẹ́ ní ìtọ́dọ̀ rẹ̀ mu bá máa mi ní tó ìyẹn túmọ̀ pé ń tán máa ń jẹ lórí òde kí ni ní máa jẹ wọ́n ní kí ló fà á ọwọ́ àtọwọ́ lọ wá ìwọ́ lọ bí àtọ̀dá ọmọ ọmọ rò pé kí lọ́rọ̀ tí bàbá rẹ̀ ti ń dá sọ lẹ́ẹ̀kan ó ní bẹ́ẹ̀ ni ó ní lánàá bàbá mi jẹ wàrà tó gbé kalẹ̀ láti jẹta wàrà tó ti kan ló ti kí ni ó ló ń tẹ́ ń jì mọ́ wọn. torí pé bí sẹ́rù wàrà tó pín fáwọn ọmọ ẹ̀yìn ni bàbá mi máa ti kí ni ló jẹ́ nú ẹ̀ kì í ṣe kó ń jẹ ìsẹ́kẹ́sì pọ̀tọ̀ oúnjẹ mẹ́mbà kiri ọ̀pọ̀ mẹ́mbà kìí sẹ́yìn àrí ìyẹn ló mọ̀ ń balẹ̀ rí tá a bá ń pín nǹkan tá ń ṣe nǹkan tá ń jẹ nǹkan sẹ́yìn dáná sẹ́yìn tá ń ṣe bàbá náà ń jẹ àwọn èèyàn ṣe búrẹ́dì wò lè jẹnu ẹ̀ tá a bá gbélé wọn tó wà sí wa lálejò búrẹ́dì wọn gẹ́gẹ́ kí wọ́n lè kí ni kí wọ́n gbé ta kápá apá òun wọn máa jẹ báyìí wọn ò lè jẹ. ó sì ń tààtà àwọn èèyàn ṣe nǹkan tá mú wọ́n ṣe nǹkan tá lò wọ́n lè mọ́ báwọn èèyàn kíkẹ́ ọ̀bà kọ́lé wọ́n pọ̀pọ̀ òkè òkú wá láti bò láti òkè wọ́n ní tó ìdórí ẹ̀dá fi ló kéré mú lẹ́nà gílọ́ọ̀bù wọ́n rà gílọ́ọ̀bù wà lókè òkè fún àmọ́ àwọn ni wọ́n wà lórí standard organization wọ́n ò léwo pé kílẹ̀ ń kó wáyé àwọn ará gílọ́ọ̀bù ti ayọ́bàjẹ́ lọ́tẹ̀ mélòó ọ̀tẹ̀ kan kò tẹ́lẹ̀ àwọn tó lórí táì tó lórí water system gbogbo rẹ̀ wọ́n tẹ́kí ni o wọ́n kò wá ní èyí tá ìṣe ní nǹkan òun náà lẹ́dá ìjọba ẹ̀ lò àmọ́ tàbí sọ́kọ̀ ọ̀la wà lè wọ́n sọ́lá ó yàtọ̀ sẹ́ni tí ó jẹ ìkàntà ọ̀tọ̀ ni tí ó máa lò ọ̀tọ̀ ni tí ó lè tọ́mọ èèyàn máa lò kìí tó wípé ẹja tààrà ìdílẹ̀ náà lọ́wọ́ aláàfin ní làkọ́dí mẹ́ta wọ́ọ̀hù alẹ́mù òmìnir fẹ́ẹ̀ mo retí in bá sàbí ìmọ̀rọ̀sùlà nígbà tí ń sàánú yín bá sàbí ìmọ̀rọ̀sùlà mo gbé dìde láàrin yín òbíṣẹ́ mẹ́kún من أنفسهم يتلو عليهم آياتي من أنفسكم بدل مبلايا

ẹjá wá èèyàn kan tí ò ní dábára bí tiwọn bámi ẹjá wá a special creator ẹ̀dá kan láti kí ni láti dá lára ọ̀tọ̀ téèyàn ò ní bí torí pé ẹni tá a kàn ní kéèyàn ó mọ́ kó má tààrẹ èèyàn méjì wá ẹwọ́n tí wọ́n sọ tààrẹ̀ ẹjá wá èèyàn kan tí ó yàtọ̀ sí wọn ọba láàrin rárá ìdára tí mo ṣe fún ni pé ẹni tí mo rán sí ẹni tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ báyìí ẹ lè tí mo dé ẹ lè àṣẹ ẹ̀ṣẹ̀ lè bínú tó bá wù yìí wípé bàbá kí ló ló tẹ́ ṣe báyìí kí ló ló bọ̀rọ̀ ọ̀dùn ní báyìí yóò dàgbà yín lò tó bá jẹ́ pẹ́ni tó bá ṣe nǹkan tẹ́ lé sí ni wàhálà dénú tó ti yé bàbá kírun lẹ́yìn àlùjànnú láwùjànnú wá ní Allahu Akbar ló Ali Murana ẹ bá fi mú mọ́rọ́ bá dóde kí ní ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá dín ní ìṣàwẹ́ fi mẹ́jọ mọ̀lẹ́kà kọ́ ní fún àwọn ohun

ànájà máa ti tẹ̀lé sọ̀rọ̀ bí kàlàlà ó máa ń rí kí ìṣá rẹ̀ wọ̀ṣẹ́m tí wọ́n dùn àhá ó máa ń kí ni ó máa ń kí ìṣá rẹ̀ wọ́n tí ni wọ́n bẹ̀ tù ó máa ń kí ìṣá rẹ̀ wọ́n lẹ́yìn ó máa ń kí ìṣá rẹ̀ kẹ́bà fi lè mọ̀ gbogbo kí ni ẹ̀rọ wà wọ̀ tùmọ̀ sí rẹ̀ àmọ́ tó bá dá yẹn náfìlà lónìí kan lára kí lẹ́nu tó ń ṣe ó ti sí bá kọ́ra yìí sàbẹ́ta tó bá kí òun yẹn ló bá tẹ̀lé àlẹ́bí sí bá kọ́ra ó ní mo rò pé ó ń ó ní ń bò parí rẹ̀ bá ní mùrà nà lé lórí wáyà tó ní gbá mi lónìí. ó ní bí náà bá lọ náà bá wọ̀ nítọ̀ ẹ̀gbọ́ ọ̀rọ̀ ibi bẹ́ yíwọ́ o. wọ́n máa jọ fi nìta ilé orúkú ọ̀pẹ nìkan lọ. wàlùkú wù kàwù kákìyà mi. ìgbó rẹ̀ sì máa ṣe dédé òkú rẹ̀ ni. yóò kó lẹ́yìn lé. nígbà tó bí fifteen minutes yìí lọ ó ní wọ́n ọlọ́run ti ogún forí kan rẹ̀ ó ló sọ àwọn ẹ̀rí tó fi pàánù. sẹ́ẹ̀mù pé àwọn sọ àbáwá ní ábábí nàwa àbẹ̀lì nínú ọ̀rọ̀ yẹn nígbà tí ṣe bẹ́ẹ̀ kí ṣe bẹ́ẹ̀ nínú nábìlì àti bẹ́ẹ̀ tí ṣe kí ṣe lọ́rọ̀ yẹn nábì ó sọ fún sàdẹ́gbẹ̀ pé mẹ́ta lè yẹ̀ láàmú kí wọ́n fún wọn níwọ̀n tún wọn sí wọ́n bí ṣe sí wọn bá ṣe rí bẹ́ẹ̀ ló ti bá wọn lò òsì tọ́jú orí bẹ́ẹ̀ ni pé ebi máa ń pàǹdẹ́rì tó bá sì ṣe sí àdábọ́ tọ́lọ̀ ń dábọ́ tó bá fi bá wa lò ní wàhálà ìbádé ìsọnù bí ọgbà rẹ̀ èyí bá tún bí tọ́ǹbà náà tún pè ní sọnù nù o hours wa lórílẹ̀-èdè hours wa ló kéré jù ẹ kí ló rẹ̀ náà five thirty to kí ni to six forty five or six fifty ẹ ká wà tó wà náà náà twelve hours àwọn seventeen hours seventeen hours 17 hours aago mẹ́ta òru ni wọ́n ti kí ni o ni wọ́n ti bẹ̀rẹ̀ mẹ́ta òru wá aago mẹ́wàá wọ́n ti sinú tó kí wọ́n ní ṣe wá ọba aláṣùwà hánà wọ́n fún bá sọ̀rọ̀ fẹ́rí pé bẹ̀rẹ̀ tó ni òun náà máa fẹ́ jẹun òun náà máa fẹ́ yàwó àbẹ́bí sọ́nà báwà ìwọ̀sálá ó gbàwẹ̀ láàyè kẹjọ kan ó gbà dé mọ́gáríbì àwọn sàbẹ̀rò pé ó sínú ní kò sékìní kò sínú olùkọ́ sínú jọ́kejì ó ti jọ́kẹta wọ́n tó sékìní wọ́n tó tẹ̀lé ó wá wò ẹ má sì ní wé yín bí mo ti dára abara bí ti yín bá kí máa ṣe fún ìwọ̀n fún yín mo fẹ́ bá rí tí n bá ń dá ṣe tí n sọ fún pé ẹ na ẹ rẹ̀ ara àbí ìtù ní ìdàrú bí kàmá ó ní mo máa ń sùn mọ́tò ọlọ́ọ̀bá mi wà á sì ìmù ọlọ́ọ̀bá mi fún mi jẹ ẹ̀yìn ìwé ìyẹn ni pé ó fún lókun

mo sọ di kí ni ààrẹ wọ́n sọ pé àwọn ẹ̀kọ́ wọn rọ́ọ̀tù láago mẹ́rin ìdájí omi rárá àwọn òtí mi ní kíá. máma wọ ọ̀rọ̀ alẹ́ lòmì ní ó parí ìbẹ̀rẹ̀ rẹ̀ ó lè wọṣọ tó ti wọ́n fẹ́ níyà wọ́n fẹ́ ọmọ rẹ̀ ó náà fẹ́ ọmọ èèyàn gbogbo òfin tí ó lò láàrin òfin tó náà lò fún rẹ̀ ni ìgbà àtàfi ìmọ̀ràn sùn yẹ́sìlú àlẹ́ ikù wọ́n wá máa ń ka ọ̀rọ̀ ọlọ́run fún sọ̀rọ̀ tààkà síwájú yẹn pé eléyìí aburú ni ẹlẹ́dẹ̀ẹ́dì ẹ̀ aburú ni eléyìí ẹlẹ́dẹ̀ẹ́dì ni ẹlẹ́dẹ̀ẹ́dì ẹ̀ kí in níbi fún àwọn sọ̀hábà dé ẹ̀lẹ́ sọ pé lẹ́yìn àwọn sọ̀hábà àbákùnsì díkọ́bì alára nù nígbọ́tọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ kan mú oúnjẹ kan wá léwá fún ló bá gbóúnjẹ yẹn sẹ́nu ó ti mí báyìí ó ní ah, bóná oúnjẹ yìí bó ló tẹ̀ sí ìlànà bó ló ti rí ó ní ẹlẹ́bìí inú fún ọ̀gbẹ́ tí ń sọ fún yìí nígbà tí ń tó gba Islam mo padà fún yẹn kan owó fẹ́ fún un mo wá pàdé rẹ̀ ó wá ní à lágbájọ́ òsì owó ojú mi ọ̀sẹ̀ ojú mi ó wá fún mi lówó owó yẹn mo fi wá sí mo gbé wáyé ẹgbọ́n tó bá ti sọ ó ní ọ̀tàlítàní ó ti pa ní fàdára aláyàgbà òsì ìsì yìí ó wá tọwọ́ rẹ̀ bẹ̀rù báyìí láti kó fẹ́ bì ó wá ń sọ wípé tó bá jẹ́ pé ẹyọ ọ̀kan tó kù lókè tó wọnú yóò bá jáde pẹ̀lú ẹ̀mí mi ni yóò yà jáde

o lè bèèrè lọ́wọ́ ọmọ pé gbọ́dọ̀ kí ṣiṣẹ́ kí n ṣiṣẹ́ rẹ̀ tó fi kọ́lé yóò àkílò wù wọ́n bá jẹ wọ́n lè ṣàrò wù wọ́n bá mú wọ́n lè wù wọ́n bá lọ́mọ náà bá rí pé à ah, ẹ̀mí bros tẹ́kì ń gbẹ́mọ́tò fún sẹ́yìn náà wùyà ọmọ mi kọ́má dẹ́gbẹ́ yóò tàbọ̀ àwọn ọ̀rẹ́ bá dàgbà ọmọ òṣìwò rẹ̀ mú ìjọba lórí Allah subhanahu wa ta'ala yóò tẹ̀ kí ìhìn àmáàlì ló ń pa wọ́n láti ẹ̀fẹ́ ọlọ́bẹ̀rẹ̀ eléyìí ويعلمهم الكتاب والحكمة yóò tún wá kọ́ wọn pé ǹtàbùkù àmì ìsọ ni ǹtọ́ wà ní rẹ̀ ni ẹni ó lè àlámà wà nílé kìtàbù àmẹ́bì ni ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹni ó lè sọ ìwọ́n bá àlùkù àrùn fún wa tá ní ó àmẹ́bì ni yóò àlèrò ohun ìkìtà yóò fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn wàlẹ̀ hikma àti súnà kí ni súnà yẹn ó ní the life practical of Quran pé bó ṣe yẹ ká ṣe rí mo máa ń sọ padà bá dẹ́rẹ́ àyè yìí ààyè tọ́lọ̀ ọba láti ní kásálù alákákírun bọ́ọ̀ ló ṣètò yá àyú ẹ̀lẹ́bí na ààrẹ̀nu ìdá kúntún ilẹ̀ sọ́lá láti ṣìlú ojú àkàn súwọ́tò náírà kúrọ̀fáyọ̀ orí àwọn ẹ̀bí na ààrùn mọ́ pẹ̀lú olùgbàgbọ́ òdodo ìgbà kóńtù ìrẹ̀sọ̀lá tẹ́ bá fẹ́ lọ kírun فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق ẹ máa gbọ́ bí tó ti bẹ̀rẹ̀ rẹ̀ ó bẹ́ kọ́ ọba ìṣàlọ́lá ó wá àti máa bẹ̀rẹ̀ àlùwàlá tó láti máa bẹ̀rẹ̀ rẹ̀ òjè ọ̀wọ́ àwọn àbá wa ní alùsùnà mi mú bá yínú alùmújúbàlù kọ̀tán súnà bá nábì ti ṣe gẹ́gẹ́ wà lẹ́ hikma bẹ́ẹ̀ ti ṣe mí báyìí ní gbégbà ànábì wá sàlàyé fún wa. ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وإن كانوا من قبل فاجوا كان نبي وتوبه làbí bọ̀láàrì mòbí àwọn èèyàn wà nínú àìmọ̀kan ánù àbòsí ánù òjòòrò ánù jàǹbá inú táwọn ayé wà lórí ẹnu lánàá nígbà táwọn náà kékeré sábà ní lágbájá fẹ́yàwó wọ́n lè rárá kò fẹ́ ó gbà ìyàwó ni fẹ́ràn èèyàn máa gba ìyàwó tó wà lọ tó wà ní ọkọ̀ kan ànábì sọ́mọ máa wà lọ́sọ́lá ó jọ kì í ṣe pé kò tí ì fẹ́ wọlé gẹ́gẹ́ tí òfin sọ̀tà bá ti rẹ̀ láyé àtúbà àdúkùn ara àkìtìbàtì àti ẹni tó máa rí ààrẹ bá kọlu sí ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ kọlu sí mọ́ wà láyé bí ìrùbárùkùn ara abẹ́ ìbàdì ọjà tó máa yá wọn ti kó wọlé ẹ̀yìn náà bèbè bá ti rà àmọ́ káàkiri mi ò tó dé tipẹ́tipẹ́ ara òun kọ́ ló yẹ kó fẹ́ kò tẹ́ kó fẹ́ lẹ́yìn ẹ̀sọ́ ló pa agbẹ́sẹ̀lé yóò rọ́tù wá lọ wọ́n bọ̀ wọ́n ní tá lè yẹ nígbà ju bàbá ẹni lọ kí a bá pè é ẹ má parí rẹ o owó àbòsí ni owó ìbínú ọba dẹ́dà sí ni níbi ìnáwó làlẹ́ ó ti jòkó tí ọkọ̀ ó jòkó sórí lẹ́nu bọ́ọ̀nà mọ́ ṣe yà bọ́ọ̀nà mọ́ obìnrin lórí láyà ó gbé àlè wá òde ọkùnrin náà sì wóde ó ní sánú àwọn aláàánú nínú bóòlù láti wá ṣe tẹ́bàtìmọ̀ tẹ́bà lè ju ẹ̀mọ́ lọ lẹ́tọ́jú yóò láti gbà á láyé yìí ni òkìdí láti kì á mọ̀ so ẹgbẹ́ fún mi tí ò bá wá jẹ́ súnà ní ọ̀sọ̀ fún wa wípé níbo súnà tó ní àdàyúsù láyé tí kò lè dànù ẹni tí ò bá tara ọwọ́ tí ń kan obìnrin rẹ̀ àwọ́jú tí wò àdájú yóò níwà ìjẹ́nà dẹ́kọ̀ kan tara pé ìyàwó ní lẹ́yìn bá ní lẹ́yìn ọlọ́kadà àà ẹ̀yìn méjì bẹ̀sùn ibú ó wá rí ẹ̀lòmí tó mọ̀ gbé ayabíta ní ayabóní ó wá títọ́ sí ẹ̀láwọ̀ ẹlẹ́ra ohun marando kankan ẹbá ti tẹ bírèkì báyìí wọ́n sì fara kó náà dàyúùsù ni wọ́n pè òbúkọ òbúkọ ọlọ́ọ̀bá tàlékọ́ lára fún bàbá wa wọ́lá ìrántù àwọn bàbá tó sí fún bàbá tó tẹ̀ dá sàlàyé fún wa olúwa díẹ̀ kí ló bí kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta náà wá lọ́fà kí ló bí àlùkíyà rẹ̀ pé owó tó bọ̀ wà lára ọkùnrin já bọ́ọ̀lù àwọn obìnrin wọ́n ti máa lè mọ́lọ́kadà kiri káfà lára ìṣára fẹ́ǹsì ní Kwara yìí ní South West ó wá sí kí ni ó tó wa ní báyìí báwa la ibi ṣe òkè rẹ̀ kékèké kí ni ẹlẹ́sẹ̀ mẹ́ta wọ́n wá gbé kalẹ̀ torí kí ni torí àwọn obìnrin pé kí wọ́n lè lọ́jà kí wọ́n lè lọ kí wọ́n lè bọ̀ tí ò bá sí ẹ̀sìn tí wọ́n gbọ́ mi bọ́ọ̀lù ọ̀rọ̀ wa ìbáṣe rí wà ń kánú mi ní ọdún kọ́dẹ́rú láti ìtọ́jà ní mọ́bí. wọ́n ti pàyàwó ìyàwó tán yányá wọ́n ti gbà wà ń kẹ́rù mi kọ́dọ̀ sáájú kọ́rọ̀ ọlọ́wọ́ tó yáwọ̀ èèyàn àwọn èèyàn ti wà lẹ́nu àmù ìyẹn ni pé tọ́lọ̀ ò bá rán àlẹ́bí sọ́gbọ̀n bá wà lè wọ̀tọ́lọ́ sí wa bọ́ọ̀lù ọlọ́wọ́ ìbájẹ́ rí a ti máa yọ ní ọlọ́run fún àlẹ́bí sànú wa Allahumma salli ala Muhammadin وعلى آل محمد وسلم نعم أولما أصابتكم مصيبا قد أخذتم مثليها قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير ẹwọ́ júmọ́ tó wà láàrin ẹ̀ ọmọ pè mí júmọ́ tó dà ìtọ̀rọ̀ bí yà ọba aláàfẹ́ bomi sí wa lẹ́nu ó láti dára padà sórí ọ̀rọ̀ gájọ́ tó lọ́wọ́ ó ní awọ aláwọ àsọ́ọ́bà ti kù mú sí ibà ń tó kẹ̀yìn lógun ta ìjà sẹ́yìn ogun wúlò tápa sẹ́fúntì nínú yín wọ́n ní àsọ́ọ́tún mi sílẹ̀ à ṣèpín ti sẹ́mu nọ́mbà lẹ́yìn náà pàdé bá dárì ẹ̀wọ̀ pé kí ní ṣe yí ó fún àwọn náà فإن تكونوا تعلمون فإنه يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون بدل ويلا نروى ولا لنا Orun tó kẹ̀yìn lẹ́yìn máa fi kàn wọ́n níjọ́ ní gbogbo bá dárì. Wọ́n ti àṣọ́bí tún ìfẹ̀rẹ̀ à. Ó ní tún àmì ààrà ẹ̀wà ń pé ó ti wá rí bẹ́ẹ̀. These questions tí olùgbàgbọ́ olóró gbọ́dọ̀ máa sọ sọ́ba rẹ̀. ẹni mo lọ sí lọ wí ọba àlejò ọlọ́dún jáde wí àmúlágbára ń pọ̀ ó sì lè jẹ́ mi kí mo fi nígbà táwọn ò bá kàn wá ọ̀rọ̀ yẹn ṣe tọ́nà ni o sórí ẹ̀mí wa kò yẹ kó jẹ́ mi níbi tí mo sí lọ́ndé ẹ wàá bí pé àdáwò tó nígbà tó ra mọ́tò bẹ́ẹ̀ tó lárú rẹ̀ nígbà tí wọ́n sọ pọ́nà rẹ̀ lórí first class nígbà tí ìyàwó rẹ̀ bí mẹ́ta àdájìjọ fẹ́yàwó mi ó tún òrìyá fún òròyún ṣe kò sọ pé gbọ́ ẹ̀kọ́ òṣèré kí ni ó ti lè dé mi níjọ́ bẹ́ẹ̀ náà wá kàn wá ọba aláwọ̀ fẹ́ ká sọ wípé àmì ààrà kéfà ààrà àwò kéfà ààrà yẹ̀dúsùlì eléyìí ṣe ní tọ́sí mi mọ́jà máa sọ bẹ́ẹ̀ náà náà ọba aláwọ̀ fún wọn lẹ́sì pé wọ́n wọ́n mú wa ní ìrìnrìn àrùn tó ti kún. eléyìí tó tẹ̀yìn tí wọ́n pa sẹ́fúntìn tẹ́ bá ní kású lẹ́lẹ̀ ká dà á ká tún sà pàtó bá rẹ̀ bẹ́ẹ̀ náà ló ẹ̀kọ́. mo sọ fún aládàá pé gbogbo tó bá kà wá nínú àdánwò lórí ilẹ̀ àtọ́fà wa ni we need to agree on this torí pé èyí ò rò pé rárá ah, mo tí àwọn ẹ̀ṣẹ̀ ní ìta dátẹ́lẹ̀ nǹkan sáàtì tọ́nà àforíjì lórí rẹ̀ ọlọ́run ti máa fi àdáwò pa kí ni a máa fa àdáwò pa ẹ̀ṣẹ̀ rẹ̀ tó a fi díra wọn ní pé wọ́n ti ṣe nǹkan tó kù ní ẹ̀ka tó fa ìrànà musibatan fi mẹ́rìnká ó fi àlíkà kàmàkọ́lá dáadù sálà tó bá rí àṣẹ tó kan lára dúkìá rẹ̀ àbí lára ara lé rẹ̀ pàtàkì mú náà sàkàdìlì tó fa ọdún tó tètè kẹ́kí síra rẹ ọwà nínú ẹ̀tẹ̀tẹ̀ wọ́n lọ tètè lọ túbá tó bá rí nǹkan tó kú dé káàtó mo mi ti ní ṣe rí ọlọ́run forí jù ní ọ̀pánù mi o tó bá lọ́wọ́ forí jù ọlọ́run yóò mú kó ògùn yẹn àmọ́ ká má sọ pé ó ti lè jẹ́ mi aláàní kúlúwà ní ní ilẹ̀ àfúsìkò tẹ́ǹtẹ́ ìkọlẹ̀ ẹ̀bá ni wọ́n

ẹ̀yìn kí ló fà á fi láàrín mọ́nà ham nígbà tí wàhálà dé àti òbẹ́yà ọmọ sálà nígbà tí wọ́n rí pé ọ̀dà jẹ́ òmìnir táwọn òmìnir fi ń sá tí wọ́n rí pé ṣubú tí wọ́n mọ́ tó wọ́n gòkè báyìí ó wá ní àbíkù tẹ́mọ̀ ọmọ mẹ́rin láàrin yóò àjọ òjúmọ́ ọya níbi tí wà láyé gbé jọ àwọn tàbí fẹ́ sọ̀rọ̀ láti jì ìbú ẹgbẹ́ dàlú àbíkù àbíkù ha inú àbíkù ọ̀rẹ́ rẹ̀ tí má tí tí sí tó lè ǹjẹ́ ó mọ̀rùn wà láàrin yín ó mọ̀rùn tara ànábì ní láti kí ni ó sọ tó bá ti dákẹ́ ànábì ọ̀fẹ́ tí wọ́n dá lóò àmọ́ sọ tí tèmi ní bẹ̀rẹ̀ kò sáà sí ìbèrè ọlọ́run wa àwa ló bẹ̀rẹ̀ lè alẹ́ mẹ́sì lórí ẹ̀sìn àlẹ́bíwá ní fáàjì wú ó yẹ gbà lóòrùn báyìí àwọn sàbẹ́wá ní fáàmà nàkú lòlà àwòkàmà kan kí ni ká tó bá lóòrùn ẹ̀kọ́ fún pé Allahu a'la wa ajal Umar lọ́dọ̀ á sọ̀rọ̀ pé Allahu a'la wa ajal ìgbà ẹ̀rọ tó bẹ̀ pé kí mo ìkú o inú ti ń bí ó tún wá wí lè ó zà wálá ó zà lẹ́kùn ó ní àwálá lò sá òzá ẹ̀yin ò ní òzá àlẹ́bí ní àjìbù ẹ̀dà lò wọ́n ní kí láti sọ fún ẹ̀sọ́ fún pé Allahu àlá Allahu wọ àjẹ́lù ọba aláàlọ́gba omi yìí jù tó ga rí tójú yóò ni tí ó rìn ìgbà ẹlẹ́tọ́ mọ̀ wípé àtàbí òsì kí ni òṣìwọ̀ṣẹ́ níbi tí wàhálà yẹn dé tí ìbá jẹ́ sí tó ti rí pé àwọn ti pa àwọn akọni ó fẹ́ pọ̀ fáwọn pé sákọni kù àbí òsì má àmẹ́sà wọ́n ti sọ pé kú wà mí ní ilé àwùjọ ti kùn un tó sọ ń dọ̀rùn ta lójú ó sọ sí ìṣẹ̀yẹ ni ẹ̀yìn nìlá wọ́n ló wà mí ní ilé àwùjọ ti kùn àtọ́jú ayé mi Inna Allaha ala kulli shay'in qadir. Àṣìkí ní àṣìkẹ́ ti kò sẹ́yìn ti tọ́lọ́rùn ká, bẹ́ẹ̀ tó wíìnì lógún bá dárí mo lè jẹ́ ìṣẹ́kí ni o, mo ló jẹ́ ìwé ìrèlé yìí náà àmọ́ mo máa bàbẹ́ ti sàdáwò pín ní alákùnlé ṣe in nígbàtẹ̀ kéré ń jò ní ẹwí nìna tẹ́lẹ̀ ìtẹ́ wá pọ̀lẹ̀ wá ní wí ní mo máa bàbẹ́ sàdáwò tó jẹ́ ìgbọ́rọ̀ sójú tẹ̀yẹ lẹ́nu وما أصابكم يوم التقى lákùn àlùbáàdì wá ń dá wa lóhùn pé òun tó kẹ̀yìn ìyá òun máa lè sẹ́kọ̀ọ́ jàmáàdì níjọ́ tí jọ jàmáà méjèèjì pàdé jàmáàdì ẹ̀yin mùmìnì àtàwọn kèfèrí ìjọ tẹ pàdé yẹn wábí ìjọ ni ìyẹn ni pé níjọ́ tẹ yẹn ìyọ̀ǹda rẹ̀ tó jẹ́ wá ṣe bẹ́ẹ̀ ni wípé wáyé wà ní àlàrẹ̀ mọ̀mìnì abẹ́ mọ àwọn àwọn ni wọ́n ṣe sùúrù nígbà tó bẹ́ bá àwọn kan àwọn àwọn òní sá àwọn olú àwọn àwọn ni wọ́n dúró sí àti ọba dáadáa وليعلم وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الله سبحانه وتعالى قل انتم تتوريا اتباعا الله يلام تعليمني وليعلم الذين نافقوا وبكى مرمنا بكيني mo fẹ́ kẹ́ mọ̀ wọn tí rò bá ṣẹlẹ̀ ẹ̀ ní mọ̀ mùnáfìkì bàbá ń jọjà lọ ànímọ̀lẹ́ nínú wa àbí bàbá rẹ̀ ṣe lọ mo wá fẹ́ kẹ́ mọ̀ àwọn mùnáfìkì láàrin yín kẹ́lẹ́ dá wọn mọ̀ torí pé ogun míì tí ó ṣe kíni tí ó ṣẹlẹ̀ kẹ́ má bàa lọ rí láìlú wọn lórí kẹ́ má bàa lọ pinnu pẹ́ wọn kẹ́ má bàa lọ dára dé wọn ó má jẹ́ pé wọn náà lẹ́sùn fi sí àyè tó dáa àbáyè tí ó lágbára púpọ̀ ẹ̀ẹ́sì lè tètè mọ̀ wọn pé àwọn eléyìí wàlúyà alámàlẹ́dí nànà ìfàkù kẹ́lẹ̀ mọ́ àwọn àwọ ni wọ́n ń sojú méjì pẹ̀lú yín وَقِيلَ لَهُمْ تَعَالَوْ قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا وَقِيلَ لَهُمْ kọ́tà wọ́n sọ fún wọn wípé tààlàwò kọ́tìlú fi sabilillahi aw idfa'u ẹjá ìjọ jagun sójú ọ̀nà tọ́lọ́n àwídìfàwù àti kádàbòbò ìwáyà kẹ́ni àwídìfàwù tẹ́ẹ̀ bá tiẹ̀ ní lọ ẹ̀sàdúà fún wa

ẹni bá gbọ́ ọ̀rọ̀ yẹn kí lẹ́rù pé ó tẹ̀lẹ̀ ẹrù pé àwọn ah, kàánú wa ó làwọn fíìlì fún wa láwọn náà ẹ̀lànà kìtà àlà káàkọ́ pa àmọ̀ pé yóò di pé ẹ̀mí ó gbọ́ mi látara àná àbájú ọlọ́kùnrin lọ́wọ́ àwùkwáni wa ní. hum lil kufri yawma idin aqrabu minhum lil iman. hum lil kufri yawma idin aqrabu minhum lil iman bẹ́ẹ̀ ṣe rí wọn jọ yẹn ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ kèfèrí tó túnmọ́ gbàgbọ́ òdodo ni àwọn olùmọ́ mọ́ ìwà lórí títà àmìnà àbí ara ìtàdánlù àlàádùnlẹ̀ lórí hàlàtàní wípé ìṣesí méjì lọ́mọ ìgbà náà yóò ẹwà lágbàjẹ́ ọ̀rọ̀ gbàgbọ́ ní fìdé kí ni ó ní ń sọ àmọ́ ọ̀gá fúnra ara rẹ̀ káfíìrì ni ìṣe sí tí mi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ̀ máa dájọ́ rẹ̀ pé ah, ọ̀rọ̀ rẹ̀ sì jọ ọ̀rọ̀ táyé olùgbàgbọ́ òdodo nígbà míì ni ó wà sọ̀rọ̀ bá wọn à kò yẹ kí ó lè jáde lẹ́nu yín ọ̀rọ̀ kèfèrí gbà rẹ̀ sọ yìí òun yọ ọmọ ìdìn alẹ́lùkúfù ní àtìrẹ́bù ó jọ ọ̀rọ̀ olùgbà ló fi ọ̀rọ̀ ìgbàgbọ́ jùlọ àmọ́ ni wọ́n. Yaquluna bi afwahihim ma laysa fi qulubihim. Ẹgbẹ́ pọ̀ ọba dẹ́dà, ó wọ́n fẹ́ dogun bí afwahihim wọ́n ọ̀rọ̀ yẹn ò kàn wá. Wọ́n kàn sojú ayé fi والله أعلم بما يكتمون الله سبحانه وتعالى ó ní mo mọ tí ń bẹ lọ́kàwẹ́ tó pamọ́ tí mo sọ fún yín kí ló pamọ́ tí ń bẹ lọ́kàwẹ́ pé ọlọ́run wọn táàbọ̀ bá àbáwọ̀ pé yóò jẹ́ ikú ni wọ́n tún ọ̀rọ̀ yẹn dà pé lọ́wọ́ náà àlàmàkì tá a tàbí àmẹ́kùn ọ́pọ́sìtì rẹ̀ ni táàbọ̀ bá àbáwọ̀ pé yóò jà sí kúbà ni kódà gan àwọn ọgbọ̀n bàbá ń ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn wọ́n fi tó burú wọ́n fi sínú yàtọ̀ sí bí wọ́n sọ síta yẹn. wọ́n lọ́rù àlẹ́mu bí máa lẹ tuntun. Allahu subhanahu wa ta'ala olóòmímà nípa ohun tí wọ́n ń fi pamọ́ eléyìí tó burú ju tìmọ̀ sọ fóòlù pàtó òdodo. الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا. nínú tí wọ́n fi síta fún yí ọlọ́wọ́ ń sọ pàtàkì wà kọ́ọ̀lù àwọn tí wọ́n ń sọ àlẹ́rí ìràkọ́ọ̀lù ní èkó àrẹ̀hìn àwọn tó jẹ́ pẹ́kẹ́ tó lọ wọ́n sọ fáwọn ọmọ ìyá wọn kí wọ́n sọ fún wọn wọ́n àdùn láwọ́ àtọ́ na sábà sọ fún yí ẹjọ́ kọ́ lé àbí ẹmọ́tẹ̀lé ẹmọ́tẹ̀lé máa kú ti lu máa àtọ̀ọ̀rùn náà ká sọ pé láwọ́ àtọ̀ọ̀rùn náà ká sọ pé ẹbá tẹ̀lé máa kú tì lù wọ́n wá ti bá pa lórí wọ́n ti parí. قل فدرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين. eléyìí ló lọ bí ẹ̀mẹ́rin tí ọ̀pọ̀ á ní emphasize wípé láhádàl máa àlùkọ́dàl mo wà very care mo máa rá sọ ní ṣe wàhálà èmi ò ní bá wọn dá sí òun ní fàdìgbàn ìhùn ní ṣe kọjá mi kò kọjá tí kó má pa o kò ní kí kádàrà ọlọ́run má ṣẹ mẹ́ni lórí àlùwárí wá rèé àdébù sọ̀tọ̀ wọ́n nílò àwọn àwọn àwọn tó ṣe kọ́ mọ́rù ẹ̀yẹ bẹ́ẹ̀ lóògùn ẹ̀ ń kú ààrẹ ìbùdó ó yá ẹni kí kó pa yín ọmọ eré tí wọ́n ń káwọn tó bá jẹ́ pé wọ́n ti kéńjì rẹ̀ àwọn fẹ́ tíráì káwọn ṣe transplantation of heart ọkàn gẹ́gẹ́ ni wọ́n fẹ́ yọ wọ́n wá bá gbìyànjú bọ́ọ̀lù àwọn ọ̀sẹ̀ ó dùn náà wò òtí ń tó jẹ́ kí wọ́n fẹ́ bẹ́ẹ̀ wọ́n ibẹ̀ ló bá wọn débi pé àwọn òbẹ́yìn ìbọn wọ́n bẹ́ lẹ́gí ni wọ́n bẹ́yìn ìbọn kí wọ́n bẹ́yìn wọ́n bẹ́ máa yin atomic bomb sókè wọ́n bẹ́ rán rọ́bọ̀tì láti lọ bá nǹkan ohun tí ò lẹ́mìí láti lọ pàlú kàtà òsì ní tẹ̀lé wọ́n sì fẹ́ wà nílùú wọn tí wọ́n fẹ́ máa wàhálà tí òsì ọba aláàrin kó ní pàtó àwọ aláàrin fún ìkùnmù ìmọ̀rù tẹ́bá ní kàbà rẹ̀ ní kíkó lọ́pàá yẹn. ìrùnkún tún sọ ìdí. tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́rò pé ẹgbẹ́ nínú gbẹ́rọ̀rẹ̀ òótọ́ lẹ́ sọ ẹni kíkó lọ́pàá yẹn bẹ́ẹ̀ bá kúkú gba òtíkú bẹ́ẹ̀ ní kú. sòyẹ́ túmọ̀ wípé Allah subhanahu wa ó fẹ́ kágbà yìí pé gbogbo bí kí ni tọ́lọ̀ ń bá kádà ara pé yóò bá ní yóò fi kíni yóò bá yàn bẹ́ẹ̀ kéèyàn bá máa dàgbà kéèyàn ó sì máa balẹ̀ ó sì máa lè lọ méjì olùpàdéwà òun àǹfààní ó sì kú pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbọ́n tọ́ ọlọ́pàá máa sọ ògùn kiri gbogbo nǹkan lọ́wọ́ máa ṣe ọmọ àwẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ fẹ́dúrà wọ́n ara ń fún ti kún mọ̀lẹ́mọ́ sọ pé ní tó wẹ gbẹ́kẹ̀ sí òkú wa ẹ̀ńkúndún sọ́ọ̀dìdì. tó bá jẹ́ pé lóòótọ́ ni tí wọ́n ń sọ fún yẹn pé wá àwa máa ń ráyẹ̀ padà ní kò sẹ́ni tí ì fi àpọ̀lọ́. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله